àwọn tó tún ní wá lára ni o àwọn lélẹ́yìí o gbogbo ọjà wa náà ti kó o ẹ gbà wá àwọn lélẹ́ ló ń fídíò yìí o àwọn kàlélẹ̀ wo gbogbo ọjà wa bó ṣe bàjẹ́ ẹ wo bó ṣe bá gbogbo ọjà wa jẹ́ ó ní ká dìbò fún ti Sanwó-Olú a ti dìbò fún ẹ wo bó ṣe kámẹ́rà wa o ẹ wo bó ṣe ní wá lára o ẹ wo bó ṣe ní wá lára o gbogbo ọjà wa náà ti kó o gbogbo ọjà wa náà ti kó o ẹ wo gbogbo àwọn èèyàn ló pàtẹ tó ní wọ́n lára o ó wá sọ́dọ̀ mi torí pé lòun fẹ́ fẹ́ mi mo rí mi òun fẹ́ torí ẹ̀ ló ṣe ní mi lára o ẹgbẹ́ bá mi post ẹ bá mi ẹ bá mi ṣe ẹ bá mi share ẹ bá mi share o ẹ jẹ́ gbà wá ọwọ́ lélẹ́yìí o ẹ bá mi share ẹ bá mi share gbogbo ẹ̀yin tẹ́ wà náà bá mi share àwọn lélẹ́yìí o ẹ bá mi share o lélẹ́yìí gbogbo umbrella tá jù tá a ṣe náà ti bàjẹ́ o ẹ bá mi share o ẹ bá mi share o lélẹ́yìí o àwọn lélẹ́yìí o àwọn yòókù ó ní àwọn kan ló pàtẹ tó ń dààmú wọn yìí o àwọn kan ló pàtẹ tí wọn ò dààmú wọn yìí o ọjọ́ tí wọn nìkan ló wá ló ní wá lára o torí pé lóun fẹ́ fẹ́ wa gbogbo àwọn èèyàn ló pàtẹ yìí o ọjọ́ tí wọn nìkan ló wá o àwọn èèyàn ló pàtẹ lọ yìí o àwọn èèyàn ló pàtẹ lọ yìí o kò ti sọ́ọ̀pù wọn o kò ti sọ́ọ̀pù wọn tó dúró yìí o ẹ gbà wá o akíìmù lórúkọ ẹ o àwọn kan ló pàtẹ tó di sọ́ọ̀pù wọn o ọjọ́ tí wọ́n nìkan ló wá àwọn lélẹ́yìí o ẹ bá mi fọ́ọ̀sì ẹ̀ ẹ bá mi fọ́ọ̀sì ẹ̀ o hello ẹ̀yin èèyàn mi mo kíwákíwá mo kíwákíwá o gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ti ń mi àbí tẹ́ ti ń wò mí orúkọ tèmi ò yí padà Ìyèdára Kòwé ni mò ń jẹ́ tó ẹ̀yin èèyàn mi yẹ ti rí sísá wa yìí báyìí tí wọ́n pariwo ẹ bá wa ṣe ẹ̀ ẹ́ àwọn làwọn fìbò gbé wọlé o wọ́n ní kọ́ dìbò fún Jídé Sanwó-Olú wọ́n ti dìbò ẹ̀ yóò wá láti ṣẹlẹ̀ o ẹ̀ o àwọn náà wá ń jìyà ẹ̀sìn ẹ máa jẹ́ as a matter of fact ìyà ilé tẹ́ máa jẹ èyí kò ń ṣerú eléyìí ìyà eléyìí ṣìkè rere àwọn ìyà tó wà pa tó ga gàgàrà yes torí ibi tí ẹ gbọ́kàn sí tẹ́ fojú sí ọ̀nà ò lè gbabẹ̀ láéláé yorùbá nation sọ̀nà apariwo pariwo a ní ẹ má jẹ́ abá wọn dìbò ẹ má bẹ ajá bá wọn dìbò ká fẹ̀hónú hàn kí gbogbo oríṣiríṣi kan ká sọ pé ó ti tó gé ni ìdídè ni wípé láti láti over sixty years tí wọ́n ti ń dìbò yìí every four four four four years every four four four years tí wọ́n dìbò yẹn ǹjẹ́ ó ti ní ìkankan gidi kan tó improve tó ṣẹlẹ̀ nílẹ̀ nàìjíríà kò sí àbí nílẹ̀ yorùbá gbogbo ọ̀pọ̀lọpọ̀ almost ninety five percent àwọn tó ń represent wa tó ń jẹ́ leader politically ẹ̀yọ ìmọ̀tara ẹni nìkan ni gbogbo wọn bá kiri tí wọ́n bá ti ní ìdí ẹ̀yìn aráàlú fún one thing or the other wọ́n mọ bó ṣe máa ń mú yín òun ló ṣe jẹ́ wípé títí láíláí lẹ máa máa máa sìn wọ́n bọ́n bá ti kúrò ńbẹ̀ ẹlòmíì á wọbẹ̀ but máa expect pé anybody tó bá wọbẹ̀ yẹn ó máa ní àtúnṣe nǹkan tó máa ṣe ìjọba tiẹ̀ máa tún bẹ́tà ju ti tó kúrò ńbẹ̀ ìjọba ìkan máa wọ̀sì jù kan lọ ni ẹ jẹ́ ká jọ dá dúró ìdí ni wípé bí gbogbo wa ṣe kó papà sí nàìjíríà àwọn amòkùnṣekọ àwọn ìka ẹ̀dá ọ̀bàyéjẹ́ òjálẹ̀ onílé fi bó tiẹ̀ mọ́lẹ̀ wọ́n máa máa ṣe ni kò sọ́jọ́ tó ń bọ̀ wá ṣe nǹkan tó máa make yín happy ẹ̀yin nàìjíríà masses it is about them not about you ṣùgbọ́n ìwọ ló máa dìbò tó máa ṣe ọ̀nà ìwọ ló máa bá wọn fọwọ́ tì báyìí tó máa ẹ̀ eh, support ambition wọn tó máa gbé wọn dórí ipò tó bá ti wá débẹ̀ wọ́n á di àkókò gàgàrà mọ́ everybody yín lọ́wọ́ yéṣke kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe tó máa jẹ ọmọ wọn lójúmọ́ in fact ẹ̀yin gógó wa máa tà mọ́ tó bá nídìí yín fún ìbò ìgbà yẹn náà máa máa parọ́ iwájú tó máa máa ṣe bí èèyàn rẹ ṣẹ́yìn ti gbàgbé ńgbà tí Jídé Sanwó-Olú nídìí yín ní second term ni ṣebí ní last month yìí sì ni ṣé ti sáré gbẹ̀gbẹ́ ni ṣe bẹ́ẹ̀ rí in fact tó o bá pe Jídé Sanwó-Olú pé ọmọ ẹ one year ó fẹ́ ṣe bẹ́ẹ̀ dẹ̀ pé o nídìí Jídé Sanwó-Olú olú máa kọ́kọ́ débẹ̀ tó o bá ní jíde mo nídìí nínú ilé mi ò wá kàn déédéé gbọ́ kókókó jíde sanwó àti ọ̀dọ́ bẹ ọ̀dọ́ step ní o ọlọ́run because wọ́n nídìí yín and they have to fool you but ọ̀tọ̀ ni kán fúlù èèyàn kó mọ̀ pé wọ́n fúlù òun kó má fúlù ara ẹ̀ ọ̀tọ̀ ni kí wọ́n fúlù èèyàn kó mọ̀ pé wọ́n fúlù òun because he's a fool àwọn bá tún fúlù ara ẹ̀ and that is the process tọ́pọ̀lọpọ̀ yẹn wà sí ẹ̀fọ́ owó apariwo sí ìyá yìí ẹni ẹ̀yin lẹ dìbò wọ́n ní ká ẹ dìbò fún Jídé Sanwó-Olú lẹ́lẹ́kejì ẹ ti dìbò kan tó fi yín ṣe kí ló wá fẹ́ ká ṣe ẹ máa ràn tábà ṣíà ẹ ní kítún ni ẹ fẹ́ ká sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ náà láti ń sọ yìí sí ohun tèmi dára lórúkọ tèmi tẹ́ bá mẹ́ni ìyẹ́ bẹ́mi ṣí ẹ̀ṣọ́ ìdọ́dọ̀ tiẹ̀ nǹkan tó bá wù ẹni kó sọ o tó bá ẹ̀sìrìtì pé látọ̀dọ̀ irú tèmi báyìí àwa màmá wa máa sọ pé sáré ẹ má ṣe bẹ́ẹ̀ ní kí ni ní kíni ṣé wo òrókogún lẹ́kọ̀ọ́ tó gbìpà sí ni yes wọ́n máa ṣe fún yín dáadáa wọ́n tún yìí máa ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún because alara kò mọ ìyá ni yín ìyá yẹn gangan irú ètò fi ṣe é ìwọ ọmọbìnrin òun gan-an o láìkì tó fìtì òun ló fìtì ẹ̀ òtún ẹ̀ ní tìjú ẹ̀ tún pariwo ẹ̀ wọ́n ní kẹ́ dìbò ẹ̀yin náà ń dìbò ẹ̀ ti fìbò gbé wọlé yes ẹ̀ fìbò gbé wọlé ìgbà tó nídìí yín nìyẹn ó ti géètì nǹkan tó ń fẹ́ ẹ ti support lifetime ambition títí ẹ̀ náà kò sọ wípé torí títí yín so nǹkan tó bá fi yín dá lára enjoy it jọ nítorí Ọlọ́run ẹ yé pariwo kiri àti pé èwo gan ni ká gbọ́ gan náà mọ̀mọ́ èwo ni ká gbé nínú ká dá sínú gbogbo fídíò yìí ẹ tún níṣe ní ẹni yẹn o ẹ yo níṣe ló ń tòsí ẹ o níṣe ló ń ask ẹ out o kí ló kan àwọn amọ́ bá ń tòsí ẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ tòsí èèyàn ni ṣebí èèyàn ni ẹ́ bá àti ẹ̀rọ ojú ẹnu kámẹ́rà nínú fídíò yẹn ó ṣáà sọ̀rọ̀ ẹjọ́ máa kópa ẹ wọ ẹ ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ ti kọjá rádaràda ọ̀rọ̀ gidi là ń sọ kò ń ṣe ọ̀rọ̀ tó sì ọ̀ tó sì kí ló wá kà wá pẹ̀lú yẹn gidi. tó o bá lè ṣe bó ṣe wù ẹ́ fún un ó kù sọ́wọ́ ẹ̀ as a matter of fact ẹ̀yin àtàwa ti jọ mọ̀ wípé kí ni ìyá yẹn gan làwọn ọmọ Yorùbá like níbi tó ìyá bá wọn lára dé tí ìyá ò bá jọ ọmọ Yorùbá mi á sì kì ó a kò ní láìkè e o ayé ìyà lọ́pọ̀lọpọ̀ wà kán wọ ìyà láṣọ kán fi dágbádá kán fi rán ìró àti bùbá kán wọ bàtà ìyà kán wá wé gèlè ìyà àti fìlà ìyà kán wá gẹgẹngẹ báyìí wọn á tún gbé góòlù ìyà sí àwọn yẹn gangan la mú ìyàṣọ ìyọkà ẹ mọmọ ajá ẹ tí ì rí nǹkan kan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé wá rí ti dádì yìí tí gbogbo yín rìn kúrò pín sí lọ́rùn ìyẹn Tinubu à ń tọ́jú gbogbo yín máa rí ẹlẹ́fẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ ikú ò ní pa mí kò ní pa yín kò ní pa ẹnìkọ̀ọ̀kan inú ayé náà ni because you know what ẹ ti support ambition nǹkan tó fẹ́ ẹ ti fún ẹ ti sacrifice eight good years of your life àti tọmọ yín àti wọ́n tó lóyún sínú náà hmm? oyún inú ẹ ọdún mẹ́jọ tó o bá bí ọdún mẹ́jọ ló máa fi sọ́fà ní abẹ́ ìjọba yìí sufferness eh, kingdom òun ní ọ̀rọ̀ nàìjíríà náà òǹdúró àtàwùsá fúlàní àti yíbò àti yorùbá cause anybody tó lè ṣe nigeria as a president you know why it is the same set of the kaba people that are ruling nigeria àwọn ni wọ́n sì ń rúùlù ẹ̀ níwọ̀n ìgbà tó bá yìí jẹ́ pé àwọn náà wà ní ọ̀dà abẹ̀yẹ tó sì control gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àti president àti everybody tó wà bẹ̀ ọ̀ọ́ bẹ́ẹ̀ lọ gbé ń jẹ́ ìlú wa kó wá become president tí àwọn kàbá yẹn ṣì wà bẹ́ẹ̀ tí nineteen constitution ṣì wà bẹ́ẹ̀ wàlẹ́ wọn lè rí nǹkan kan ṣe àǹṣẹ́ ti gbàgbé adéjì yẹn ni tó sọ wípé if you cannot beat them you do what you join them ohun tí oníkálukú wọn bá kiri ń sìn nìyẹn tí wọn bá sa hey. ee ee àwọn máa ṣe dé o tí bá ti fine ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ṣe campaign during the campaign wọ́n lè níjẹ̀ ní àti pé tó bá win election yẹn tó bá débẹ̀ wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàwò but ohun tí wọ́n fẹ́ lọ bá ń bẹ̀ ó kọjá agbára wọn àwọn kì í rò ó pé ohun tó farasin síbẹ̀ tó máa lọ débẹ̀ àwọn kan náà máa rú tó bá sọ fún wọn pé kán ṣe òun náà máa ṣe gbogbo promise tí wọ́n fún gbogbo yín ló bá di story story oh story story story story yẹn náà ni Why tẹ́yìn ìran mi ṣe ń waste gbogbo ọjọ́ tẹ́ ń wéèsì oṣù ọ̀sẹ̀ ọdún ẹ jẹ́ ká kára wa pọ̀ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká dá dúró ẹ jẹ́ ká dá dúró tá a bá dẹ̀ rí àwọn stéètì míì nílẹ̀ yorùbá tó bá lóun ò bá yorùbá dá dúró àwọn fẹ́ dá dúró ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ wọ́n máa develop bòmíì gbogbo tó ń ṣe gàràgàrà lójú everybody á tó ká nísìnyí they will á máa develop another state tó tún máa meet up ojú ló pẹ́ sí ilé ayé yìí ò nira kò sí gbogbo kò sí state tó wà nílẹ̀ Yorùbá ní ilẹ̀ Yorùbá tí Ọlọ́run mi ò rí àwọn nǹkan mineral resources nǹkan àlùmọ́ọ́nì tó wọ́n burúkú burúkú olówó iyebíye tó lè build ilẹ̀ wa as a nation tó máa fáìn tí ṣé á wà tómi á wà tí gbogbo nǹkan á wà tí ò ní sí ìyà tó jẹ́ pé ìwọ tó bá ní owó dání wàá enjoy owó ẹ̀ òtòṣì olówó kan láàrin àwọn ogún òtòṣì ó lọ ṣì ní gbogbo yín òun ló ṣe jẹ́ sí wípé ìjọba ò ṣe anything sí country individually oníkálukú ló kàn ṣàrùn ara wọn lọ́wọ́ ìwọ tó bá wá lọ rí jájẹ díẹ̀ nínú fámìlì báyìí sìn gbogbo family. ló máa ròpin sí ẹ lọ́rùn just the same way tí gbogbo ilẹ̀ Yorùbá àtọ́ba ìjòyè eh, minister. senator ìyálọ́jà student um, yoruwood everything yín àtọmọdé oyin náà ṣẹ̀dí ẹranko gan ẹyẹ ojú ọ̀run ẹdìyẹ kúkúrú Tinubu lẹ sí lọ́rùn ọrùn má ti wọ̀wé wa máa wá ṣe nǹkan o ìbò gan ni Tinubu ti wá fẹ́ báyìí wàhálà ìdè ìdè ìdè anyway kò sí wàhálà o ẹ jẹ ká máa ṣe lọ díẹ̀díẹ̀ tó mo sọ yìí ná mo dúró ná ẹ̀yin èèyàn mi kí lẹ feel ẹ bá mi kọ síbi abẹ́ comment section ẹ bá mi advice yìí wúmà yẹn ohun tí ẹ̀yin Yorùbá Nation tẹ́ ẹ sọ advice tẹ́ give nígbà tí wọ́n ṣe tó fẹ́ bẹ̀rẹ̀ ìbò nǹkan tẹ́ ẹ sọ ẹ tí wọ́n gbọ́ sí yín lẹ́nu tán lájà yín ló ń gbó tán lẹ́yìn lẹ fẹ́ dà lóru ó yẹ ìjèrè ọ̀rọ̀ lára tiẹ̀ náà ẹ jèrè ọ̀rọ̀ lára ìjàre ẹ bá mi fi síbi comment section má gbàgbé láti bá mi ṣe kí ni láti bá mi subscribe sórí YouTube channel I need your support ṣé mo wí rẹ àbí mi wí